kí ni photograph Lucifer ń ṣe lọ́wọ́ ẹ̀ àti pé kí ló dé tó túlétúlé tó fọ́ ọkàn òkú lójú tó mú ẹ débi tí mo keep photograph sí why. nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé quite simple kí ni picture Lucifer ń ṣe nílé àbúrò ní next victim <laughs> don't you dare don't you dare nítorí pé kò ṣe pa. You know him as Lucifer. I named him Adetayo da Costa. He's my son. <laughs> Lord Lucifer, your son, a warrior. Ìwọ ò tó Lucifer bí lọ́mọ. Lucifer ò ṣèyàn, ni. He was 18 when his mother brought him back to me. Lucifer jẹ́ ọmọ líle ọ̀ọ́ Adédayọ̀ burú aya ẹlẹ́ bí aya kìnìún gbà tí mo rí pé ọmọ líle ni wọ́n decide láti train ẹ̀. Freeze! If you move, I shoot. This is what we're talking about. You got to be smart. You have to think smart, and that can only make you the best. Okay? That's it. Eh, eh, eh, ẹ wò kó ẹ má fi mí lẹ̀ jàre ẹ má fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ jàre ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ jọ ẹ wò nǹkan tí mo máa sọ fún yín nìyẹn ẹ wò máa sọ fún yín tipẹ́tipẹ́ ẹ wò ó fẹ́ rèébù mi sí ni gbogbo ló máa fẹ́ rèébù mi. ẹ ṣe ọmọ àlè máa dànù tí yẹ pé ẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló yes. ó ti wá gbiná ojú ẹkùn láì ṣàwò báyìí o now you get out of my house. daddy it's not, it's not what you think it's not, it's not true. You're leaving my house today. You're a bastard. Oh, oh, oh, daddy. Daddy. I didn't touch her. Àlọ́ lámilámi là ń You touched me. Ẹ̀mí kan Go. Get out! Adedayo was so brave, so brave that he single-handedly killed Jejemo, the great Jejemo, the leader of NBA there. bí Adédayọ̀ ṣe wá ní agbára tó fi pa great jẹjẹwọ kò yé mi lẹ́yìn báyẹn you became the leader of NBA. mi ò tí ì join NBA báyẹn but mo gbọ́ gbogbo ìtàn yìí. torí ẹ̀ náà ni mo tún ṣe ń sọ àrọ́bá fún ẹ torí àrọ́bá ni bàbá ìtàn. Okay, accepted. Lord, Lucifer is your son. Why then do you bow to him? <laughs> kìnìún ò tóbi tó erin kó tó jọba nínú igbó bẹ́ẹ̀ ni ipò làgbà ọjọ́ orí kọ́ he remains my son ṣùgbọ́n èmi ni màá pa. Please sà. ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. ìgbà ìgbà ni wọ́n pa. ìdáyí kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. kò sẹ́ni tí ń pàwọ́. gàgà torí tẹ bá ṣe eh, bẹ́ẹ̀ yí eh, eh, kókó inú àdàmú àbàjẹ́. ewúrẹ́ lè dàkó. dàkó bá fẹ́ kú ṣeré. kò mọ iyọ̀ dẹ. bàdá dayọ̀ èèyàn dẹ̀ máa súnmọ́ ẹ̀yìn tí ẹ̀yìn ò ní súnmọ́ yàn ah. ọ̀rọ̀ dẹ̀ tí mo fẹ́ sọ fún yín o súnmọ́ mi náà èdè ń fà sẹ́yìn eh, ẹ kàn ń sá sẹ́yìn ni ó lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín tó dé wà important ẹ wò dáàdi yín ò lọ́ọ̀bù yín. àǹtí Tọ́rírà irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí. Eh, dáàdi yín ò láìkì yín ah, ṣé ẹ pé mo súnmọ́ wọn jù kò dẹ̀ sí nǹkan tí dáàdi yín ṣe tí mi kì í mọ̀ eh, ṣe fẹ́ gbọ́ àìmọye àṣírí tó ti fi sí mi lọ́wọ́ tó jẹ́ pé tẹ bá gbọ́ báyìí inú kí ti yín dì ní. ṣe fẹ́ gbọ́ dáàdi ìfẹ́ pa yín. you say nothing your head. ẹ wo ṣe fẹ́ gbọ́ ẹ jẹ́ kí mi àti yín kájọ pa ọ́ pọ̀ kájọ mú dáàdi yìí balẹ̀ ẹ wo ìgbà yín lè máa ráyè ṣe o ṣé nǹkan tí mo sọ ṣó ti wáyé yín báyìí. Eh. ẹ wo gan ẹ wo gan ẹ máa fi mí lẹ̀ jàre ẹ máa fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ jàre ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ jọ ẹ wo nǹkan tí mo máa sọ fún yín nìyẹn yẹn mo máa sọ fún yín tipẹ́tipẹ́ ẹ wo ó fẹ́ rèébù mi sí ni gbogbo ló máa fẹ́ rèébù mi ọmọ àlè ọmọ àdánù tí yẹ wí ẹ lẹ́gẹ̀lẹ̀ ló jẹ́. yes. ó ti wá gbiná ojú ẹkùn láì ṣàwọ̀ báyìí o now you get out of my house. daddy it's not, it's not what you think it's not, it's not true. Shut up. you're leaving my house today you're a bastard. Oh, oh, oh, daddy daddy didn't touch her. Àlọ́ lámilámi là ń rí. You touched me. Ìkọ̀ kí n rà bọ̀ ẹ́. Go. Jáde. Get out! Ẹ̀yin kú ẹ̀yin kú mẹ́rin o. Ẹ̀yin ọ̀nà ẹ̀yin ọ̀nà mẹ́rin jẹ ẹ̀yin ẹ̀yin ọ̀pọ̀ tó gbé lucifer dúró ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ̀ka tí wáyé mi lucifer ó ó ó ó ó ó yẹ wá tó mo mo mo fẹ́ lọ pa bàbá mi. inú omi lẹ́jà gbé inú omi lẹ́jà gbé mímọ́ mi lẹ́jà ti lẹ́jà ti ń jẹ tẹ́jà ti mú inú mi náà lẹ́jà dàgbà sí kí wá lóde tó mi fẹ́ gbà pọ̀jù lẹ́jà kí lóde tó mi fẹ́ gbà pọ̀jù lẹ́jà I, I still remain myself I still remain myself I'm I'm I'm Lord Lord Lord Lord Lord Lucifer. èmi ni kú tó yára pàyànjú kánsà náà èmi èmi tí mo tẹ́lẹ̀ tó kú èmi tí mo tẹ̀ yìí tí fún ẹ sí jọ wọ́n sì wọ́n sì mọ̀ èmi lọ lùsìfà lùsìfà mo ṣàgbà gbogbo pátápátá Elédùmarè nìkan mo jùbí lọ àdá ṣe fẹ́ ikú mẹ́rin so so so what what, is going on I ask what what what is going on I, I, I ask what, what is going on what what, what is going on. Lucifer. Lucifer fani mi ni mo ṣe nu mi wúwa. ìtayí koko ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. ìtayí koko ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. gàgà eh, torí tẹ bá ṣe bẹ́ẹ̀. bo bo bo, ẹ máa fòrò Bo bo ẹ máa fẹ́kún ṣeré Bo ẹ máa fòrò ṣeré. àkàndá ní lucifer ká torí rọ́dà yóò mìíràn. lululululu lucifer lucifer. fàjèjì lọ. ó máa jèjì lọ. alóhùn tó ń bẹ lẹ́yìn fàjèjì lọ. ó máa jèjì lọ. amóhùn tó ń bẹ lẹ́yìn fàjèjì lọ. jèjì lọ. mo bẹ ṣùdókọ̀ òun mo bẹ ṣùdókọ̀ òun mo bẹ ṣùdókọ̀. sórí mi látọ̀dọ̀ Elédùmarè ìtayí kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. ìyí ìtayí kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. gàgà torí tẹ bá ṣe bẹ́ẹ̀ yí kókó inú alámọ̀ àbàjẹ́. nínú. ẹ̀yin kú mẹ́rin kí ló dé kí ló ṣẹlẹ̀ mi ò tí ì débi tí mo lọ ìpínlẹ̀ gbé mi wáyé. Lucifer ìràwọ̀ òwúrọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òjijì mi kú ni ẹni tó bá gbóòrò ẹsẹ̀ mi lásán. àti òkúlẹ̀ á jí wọn kulẹ̀ lára kejì mo mo mo mo burú ẹni burú mọ̀ iná dẹ́mu mo mọ̀ pé mo burú. ṣebí wọn níbí ní olódùmarè tí ń ṣe ọmọ aráyé ṣìbáṣìbò. alágbára tí forí alágbára ẹgbẹ́ mẹ̀jẹ̀ láàṣì. ìwọ ni alààyè tí ń sẹgbẹ́ dòkú ìwọ ni àgbà ẹ̀mí dé ẹni tó dá ẹ̀mí. ìfà ènìyàn tó ṣe pàtí tó ṣe lẹ̀ nípa. irú ìkàwó. ikú ẹni tó bá pa á máa gbomi jẹ́ lójú rẹ̀ ṣùgbọ́n kì í yé pààyàn abẹ́lẹ́kùn sunkún kó tó sọ ní dolóògbé. má gbàgbé pé kò sálágbára lọ́jọ́ ikú. mo gúnyán mo gúnyán mo gúnyán mi sóko mo gúnyán mo gúnyán mo gúnyán mi sóko. mùrùkà mùrùkà mùrùkà mi sóko mùrùkà mùrùkà mùrùkà mi sóko. ewúrẹ́ àròfíjẹ́ àgùntàn àròfíjẹ́ bí ó mọ àròpé mo ṣe. Lucifer. Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer. Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer. No! you Igun mẹ́rin no! Inú mi lẹ́jà gbé! Inú mi lẹ́jà gbé! Inú mi lẹ́jà ti lẹ́jà ti ń jẹ tẹ́jà ti mú inú omi náà lẹ́jà dàgbà sí kí wá lóde tó mi fẹ́ gbà kò sí kí lóde tó mi fẹ́ gbà kò sí I I still remain myself I still remain myself I'm I'm I'm lost, lost, lost, Lord Lord Lucifer. èmi ni kú tó yàrá pàyànjú kánsà lọ èmi èmi tí mo tẹ̀lé tó kú èmi tí mo tẹ̀lé rà tí fún ẹ̀ sí ìjọba wọ́n sì mọ̀ èmi lọ lucifer lucifer mo ṣàgbà gbogbo pátápátá Elédùmarè nìkan mo jùbí lọ àti àṣẹfẹ ikú mẹ́rin so so so what what is going on i ask. what what what is going on i i, I what is going on. What is going on What, what, what is going on? Àbọ̀dé báwo? Omi dúdú fi ojú jọ aró ó fi ojú jọ aró ṣùgbọ́n kò lè rẹ aṣọ láíláí ẹ̀yin ò lè gbàbọ̀dẹ̀ fáwọn lẹ́yìn kọjá ọkọ̀ parí ẹ̀. ipò tí o ti sáàlì fọ́ọ̀rù àwa la ní ẹ́ ìwọ ló ní wá torí àgbẹ̀ ò ní roko kó gbàgbé ọkọ lọ́jọ́kọjọ́ tí ẹ là ń ṣe. ìdí tí a fi gbé ẹ wá síbí ni wípé ikú tí kò gbọ́dọ̀ tọwọ́ sí bàbá rẹ wá tí bàbá rẹ náà kò gbọdọ̀ tọwọ́ sí ẹ wá. Lucifer Lucifer Lucifer Lucifer. bàbá àpọ̀lọ́ ọjọ́ kọ̀ọ̀kan o wrong information. wrong information báwo. yes boss. ha so àwọn tó wà ládùúgbò yìí ṣé information tó fún wa kò jẹ́ níhùn ni àbá máa ní wọn rí nǹkan tó rí. anyway ọjọ́ gbogbo ń tó lóhun Lucifer ọjọ́ kan ni tèmi kú yẹ. bàbá èmi ò bá suggest pé kí a ṣùwà ládùúgbò èdè ọ̀la. bàbá mo second nǹkan tó sọ yẹn to maintain our cover ẹ jẹ́ ká dúró síbi fún bíi two days. ẹ jẹ́ àlọ́. movement movement. Lucifer. Lucifer. Lucifer the mí ah, ah. ni mo ṣe nu mi wúwa. Lucifer ni mí ni mo ṣe nu mi wúwa. Lord Lucifer, I kill faster than cancer. I kill faster than cancer. Ẹ mú kí n mọ́jọ́. Edidi kì í di bàrà bẹ́ẹ̀ ni ẹ̀mú kì í múrin tì lágbẹ̀dẹ. Lucifer ọjọ́ ìlú ẹ̀ kan lónìí guys move movement movement. yeah hello kí ló ń ṣẹlẹ̀ mo dẹnu gate kò sí security ńbẹ̀ mo wọlé kò séèyàn kankan lẹ̀kùn wà ń ṣiṣẹ́ ìfàsìtì rúmọ ẹ lókè ni mo wà yìí mo tún ṣílẹ̀kùn yàrá ẹ̀ náà kò séèyàn ńbẹ̀ o oh, serious o mọ̀ pé òsínlẹ oní kí n máa bọ̀ wá fi gbolẹ̀kùn lélẹ̀ how long would that be five minutes I can take anything. Aside that, I'll be going. No more serious. I'll be gone after five minutes. Okay, all right. Ah, ọmọ pọ̀ sí ilé, ó dẹ̀ ní kí n máa bọ̀. Mo jẹ́ ń dáhùn eh! wrong house ni o. Èmi kọ́, èmi kọ́, èmi kọ́ ni mo nílé o. Ilé Adéjùmọ̀ rẹ Ile Adejumore, this is not my house. I, I just came to visit. nígbà tí àpáta ti kú táníbìrì náà ti ṣe bó ṣe ṣe it is on my opinion why Temi will step in as a governor? He wanted deputize. Àbí tabaníká wo lọ wo wò ko kò sẹ́ni tó lè bá wa fi gàgbàgà mọ́ nílùú yìí kan. Àbí kí ló fẹ́? Perfect. Perfect. Èmi Adéjùmọ̀ Akínyẹmí. I'm the most dangerous among the A4. sẹ́ẹ̀lì wo ló tọ̀. ó depend lórí ibọ i don't know so we bí mo ṣe. bọ́bọ́ yóò máa sẹ́nu sẹ́ẹ̀lì wo ló tọ̀. okay. Eh, eh, hello, sir. Macha, ah, problem ti wà o. Bẹ́ẹ̀ ni sà, because bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí báyìí, Lucifer ò sínú ọgbà mọ́ o. Eh, yes sà, ẹ jẹ́ kí àwọn ọ̀gá mi náà mọ̀ lókè o. Sure, sure. All right, sir. ara mi ò rí rí mo rí omi lọ́gbọ̀n lábẹ́ báwo lè fọ́ sí ìpẹ́lẹ́ wọn jáde láìsí kí wọ́n ṣe dé tàbí pé ó rí pátọ̀ ọmọ bá wàá ṣẹlẹ̀ lọ gbà ní. ọmọ ìyá mi gbàgbé bóyá ṣẹlẹ̀ ṣé ọmọ àṣẹ ìwọ ni. ọmọ ìyá mi inside life kò sí tí ò lè ṣẹlẹ̀ o ah, wà ṣó ń dọ́ra ẹ̀ ní ṣáṣe ìyẹn ni ó lè jẹ́ kan nínú àwọn wọ́dà yẹn ló ṣí gate fún un bó dẹ̀ ṣe bọ́sítà wọ́n dẹ̀ tún ti padà wà kò sí tí ó lè ṣẹlẹ̀ inside life now. èpùtẹ́ hmm. ẹni sùúrù ẹni sùúrù bẹ́ẹ̀ ṣe é reason ẹ̀kọ́ lèmi ṣe é reason o because there's another way there's another view of my own point bubu ti a by gba yi e. ẹ̀yin observe àbí ọ̀rẹ́ mi ó kí n observe pé tọ́pọ̀ ń bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ ó ní bó ṣe máa máa ń yí ojú bá wọ́n máa ń yí upside down everything mama tọ̀ bọ̀bọ̀ yẹn máa ń magic. ṣé ṣé but tó ń try something pé bíi pé ó máa ń dọ̀fẹ́. thank you bọ̀bọ̀ yẹn tọ̀fẹ́ ó tọ̀fẹ́ ni. ṣé bọ̀ ṣé ilé àtàṣìwá yìí òbí pa àwọn ẹ̀sìn máa ń dọ̀fẹ́ bẹ́ẹ̀. kí ló ń sọ bí ó dẹ̀ sọ̀rọ̀ bí pọ́nmù kékeré ni ẹ wá sí ìlú mi tí mo ti wá l'Anambra everybody máa máa dọ̀fẹ́ anytime àwọn èèyàn máa wárí ẹlòmí máa dúró bó máa dọ̀fẹ́ pẹ́ kí ló ń ṣe ẹ sórí àwọn bàbá wa tó máa ń ṣògùn ìgbà yẹn àwọn bàbá yẹn náà bí ọmọ ọgbà yẹn náà àwọn ọmọ yẹn náà ti tí dada àwọn náà wọn bá sẹ tiwa wọn bá generation tiwa bàbá yẹn generation yẹn ló máa o mo rọrọ ní nǹkan tí bàbá yẹn sọ ah, bàbá wọ́n á ṣe bẹ́ẹ̀ wọ́n á ṣe báńdò ṣé ìlú ìlú iná àwọn ọdún mi ṣé mi mo yìí sọ yìí sọ̀rọ̀ yìí ìjọ. ìtẹ́ yìí kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. My mission. My mission is to be the number one of MBA. And I've been working very hard to be the one to kill the greatest Jejabo before you killed him and became the president. Son, have it at the back of your mind that one day, one day soon, I shall be the one to kill you and become the number one. Though, son, a minimum beer. But in the book of Zanga, no paddy for jungle. And in the book of MBA, Overtaking is allowed. àlejò àlejò mi tó tó tó tó ṣìnà ìwọ làkùkọ àkàdìyẹ tó fọ̀nà ló hàn ìwọ ni epo tí a lò fún fún fún ọlọ́kọ̀ mi tó wà níwáyé. ká ní kí n ṣe bẹ́ẹ̀ if if if if not if not for that mi mi mi mi mi ò bá jẹ́ kó yẹ pé téèyàn bá forí jálé àgbọn àríjà àgbọn o mi mi bá jẹ́ kó mọ̀ pé ẹni tó bá tó bá fojú diná iná iná àjò náà ẹni ẹni ẹni tó ẹni tó bá fojú dodo abomi lọ mi mi mi bá jẹ́ kó wọlé lóye. <laughs> anyway. Any time, any day, I am ready. Lord, Lord, Lord, Lord Lucifer! Are you sure you're ready? I am ready! Crazy Judas, code number 002. I have a problem. And my problem is Lucifer. Mo by Lucifer. My reason is this. Mo fẹ́ di number one. But unlike every leader tati ni, èmi ò fẹ́ rule for four years. No, I don't need it. I just want to be the number one for a year. Mo need èèyàn mẹ́ta three people, just three guys to volunteer to follow me. Jide Jaguar code number 015. I have a problem too. láìkó ẹ̀ kiri wọ́n ń fáwọ́ ẹ̀ ṣègbẹ́dù. I cannot be part of this. I don't want to die now. fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ. Signing out. <laughs> bàbá ẹ filẹ̀ kó máa lọ tó bá fẹ́ máa lọ ọ̀pọ̀ la pè díẹ̀ la máa rí. bàbá àgbà ẹ mọ̀ pé tógun bá dé egungun ló máa ń pọ̀ jù irú owó là ṣe tó lọ yìí ẹ jẹ́ kí ẹ máa ya. boss ọlọ́mọ kan ló ṣòro kòkòkò lèmi ṣojú gbogbo wa láti wọ̀ pé mi ò lè wá kú kò lè jẹ oyè ìdílé bàbá ẹ̀ I am ready to do anything with you all day any Which simply means that you guys are with me, right? Yes, yes. yes. Angry Judas Nìṣolókè Gbagba Lucifer rest in peace in advance Gbagba we're coming. must lose power and be what? Èmi lọ lọ lọ júùsì bá tabayọ akata tabayọ akata ike tatatatata tá yọwọ́ ọjọ́ fi ìjàkùmọ̀ tòun ti balógun ọ̀pẹ́ rẹ̀ ẹyẹ tó máa jẹ sí kò sí mọ́. angry Judas or crazy Judas. Because I'm crazy and I'm always angry. Code number 002. sí fàkà torí rọ́dà yóò mìíràn. Judas. ajá tó ń jẹgbẹ́ tọ́ba sí sọ́kà àwẹ̀ fún ó máa yá o ẹlẹ́dẹ̀ tó ń jòkù tọ́ba dé ọmọ ṣúwárì àmì I, I, I still remain myself. I, I still remain the number one. Èmi e, e, e, Lord Lord Lucifer. Lord Lucifer. You know this game? Overtaking is allowed. Morekin tried it and I failed. Which simply means, Lord Lucifer, NBA worships you. Lord Lucifer, you are still the number one. That's out. actually iṣẹ́ dádì mi mo gbé wá so mo kàn fẹ́ kẹ́ bá mi ẹ mọ̀ I understand but bíbá yìí this environment is not conducive I need ibi tó jẹ́ pàtí máa wà okay she understand. ọlọ́mọdé ò mẹ́la ó lòún mẹ́la kàtàkàtà láì mọ̀ pé ẹ̀la kàtàkàtà bàbá ìjà ni ọmọdé fẹ́ ṣe bí àgbà àmójọ́ orí ẹ̀ ò jẹ́ kò lọ́gbọ́n àgbà lórí tí ò bá jẹ́ pé èmi jẹ́ ọjọ́ ìyàsí mímọ́ ọjọ́ Sunday tí mo ti yà sọ́tọ̀ pé mi ò ní ta ẹ̀jẹ̀ sílẹ̀ ni ó bá jẹ́ kó mọ̀ pé àìmọṣẹ́ kọ̀ rógùn ló jẹ́ kó korí bomi gbóná. Now, before the count of three, scrap! Three! sharon ara ẹ ló disappoint kò kí n ṣàwà èèyàn kan ṣoṣo ta ni kò mú balẹ̀ àbí wá ètò èrò pé mo fún ẹ níbọn mi. ṣebí kí operation ilé wa successful ni sisi ṣe fún ẹ níbọn <laughs> sisi the problem with this girl is that she's not smart enough. Hmm, listen. tí a bá rí máa yẹn mú balẹ̀ kò sí bá ṣe fẹ́ rescue godmother Teresa Sharon ó ti fail and the entire women of this calibre so you be punished for that you know. yes. ah sisi ìwọ ló fa wèrè yìí náà mo ti sọ fún ẹ pé kò fi ẹni kálukú sí department titi tiẹ̀ ó ti mọ̀ pé àwọn ṣáràn yìí orí bẹ́ẹ̀dì ló gbùdù sí ó máa ti bọ́n bọ́ ṣáàrì tó bá possible kéèyàn fi poison sẹ́yìn kó fi kiss kó dẹ̀ kú lójú ẹsẹ̀ ìyẹn ó máa ṣe náà nísìnyí yàwá ti ṣẹlẹ̀. ok mo ready láti serve any punishment tẹ́ bá fún mi. Because I know I'm guilty as charged and I'm ready to face my words alone. Do you even know whom you're talking about? Eh? Show more people, Madam Teresa, Show mọ̀ bóyá tóbi tó lọ́wọ́ mi ṣá. Àyà yìí ni. Kò sí nǹkan náà tí mi lè ṣe fún ẹ lórí àyà yìí. Tó bá sọ mi pé kí n fún ẹ mi kò lọ fi gba anything. Màá ah, ah. ó mọ̀ now. ó mọ̀ now. <laughs> I love you so much. Yeah. Mwah. Mwah. Ah, ọmọ yìí dùn ọ ọmọ yìí dùn. Hello, baby. Eh? Baby, you walk on kí ni? Ẹ mo rí wọn. Baby, how, um, bro, how are you? Ó ti ẹ̀dá tó pè mí ní bro. Kí ló ṣẹlẹ̀? Ọkàn ni ká wá sùn sí. Ah, mo dàrú, kí ló bá ṣe mi báyìí? Mo ní kí ló ṣẹlẹ̀? Wọlé mo àbájẹ fẹ́ ma. no baby baby. orí ẹ yìí ni. Eh. tọ́ba bí ẹ̀rẹ̀ tọ́ba bí ẹ̀rẹ̀ kíkọ̀ gbọ́ kó dún pẹ́kẹ́ nínú ilé yẹn màá wá fi lúlù pàtì ẹ jẹ ni. baby mo ní question kan láti béèrè lọ́wọ́ ẹ because I am lost. o lost o lost àbí kí ló sọ. I'm lost. tó bá lost ò ní sin báyìí náà tó bá lost wá ti rámáyé tàbí kòkun ti gbé ẹ e lọ ṣebí wọ́n ló wà ń bí o tí lost náà. no bébí mi ò mi ò ní mo fẹ́ bá ìjà mi ò lè bá ìjà bébí nǹkan tí mò ń try láti béèrè ni wípé mo kàn fẹ́ mọ̀ ni because ọ̀pọ̀ lórí mi gan ò pé mọ́ ìwọ nìkan ló lè ní láti fún mi ní ánsà yẹn nǹkan tí mo ní láti mọ̀ ni wípé ṣé ìyàwó ẹ̀ ní mí ni àbí ẹrú bóyá treat mi kò yé mi mọ̀ náà. okay ó máa yé ẹ ń sìn jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ẹ dáadáa at first nígbà tí èmi àti ẹ̀ta fẹ́ra wa ìyàwó ló jẹ́ àmọ́ ní ìsìn mo ti wá realize pé position tó nínú léyìí òun ni ẹrú so question tó ń béèrè yẹn ẹrú ni ẹnu léyìí ó yẹ. bọ́bíbi kí ni mo ṣe láti deserve ẹrú because. sori tí bá gbá etí ẹ tí bá gbá etí ẹ ọyún àmà jáde ń bẹ̀ lọ́dà pé lórí burúkú ni ẹ ṣé mo ní time tí mo fi wọlé lọ wọlé o bẹ́ẹ̀ kí n dìde mú àbí mo ní. èmi lèmi mí sí ẹ o sọ pé kí lọ bá àwòrán tó wà ta àbó gbàgbé pé àtòkú àtàyè ẹ èmi lọ́lọ́run jogún ẹ̀ fún. so anytime tó bá wù mí ni mo lè ṣeré wọnú àgbàlá ọlá ẹ lọ so you don't have the right to tell me pé time báyìí àbí àsìkò kan báyìí ni màá ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó mi Baby, me will dictate for you. But at least calm down. Bí ti báwo? Ẹ tó bá tẹ̀ máa ṣẹ́ anything jẹ́ ká wọlé lọ náà. Níbo ni? Inú ilé ibo. Ibi tó ti hun èmi kẹ́mi login sí láìpẹ́ rẹ̀. Ṣo ti gbọ́n sìn? Àbúrò ẹ̀. Nígbà tó fẹ́ bá àǹtí ẹ̀ ṣe nǹkan tóun náà dúró síbẹ̀ o mọ̀ pé òun náà fẹ́ wọ sẹ́ẹ̀tì ni. ọkùnrin omi ẹ tèkẹ́ easy ẹ calm down kò lè tó yẹn. ó dà pé olè tí wọ́n dàrú àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ṣé mo se sẹ́nu ẹ ni ṣé tí bá gbé tv yẹn tí bá làámú ẹ lórí wàá wọlé ni kí ló ṣẹlẹ̀. àǹtí ah, ah, àwọn parents mi dẹ̀ sọ fún mi o wọ́n wọ́n mi ó ní kí n má fẹ́ yorùbá bọ́ èmi ni mo kọ́ sípò tí mi ò dá wọn lóhùn. You won't believe this bastard raped me right in front of my own younger sister. mi ò tiẹ̀ lè gbójú sókè wo àbúrò mi mọ́ because I'm ashamed of myself. Ah, sometimes I dream of killing him. I wish I can do that. <laughs> it's okay. Go Go to to Continue. First and foremost. Huh? Hmm? this is not about tribe or ethnicity Atiri, <sighs> rí haúsá tó ń lu ìyàwó ẹ̀ àti rí ibo tó ń lu ìyàwó ẹ̀ àti tí yorùbá tó yẹ pé ń kẹ́ ìyàwó ẹ̀ bí ẹyin ni mo ilé kan ló yẹ ẹranko is an animal he has done you so much damage no happiness I tell you what hmm? he deserves to die. Nou, will it help you? I can train you. Will it change life? Eh? Upgrade life? Eh? Fierce life. First and foremost, Okwela láti kú. He deserves to die. Ìwọ́de ló máa pa. Yeah? Not worry. Look at me. Look at me. What? He deserves to die. Èmi ni mò ń sọ̀rọ̀ tó wá síta. Èmi ni mò ń sọ̀rọ̀ tó wá síta. Kí ló ń gbénu ọmọ yìí gangan? Mo fẹ́ mọ̀ kó tó ń gbénu ẹ̀ tó jẹ́ pé màmá bẹ̀ sọ̀rọ̀ ò ní gbọ́. Ẹ kí ló ń gbénu ẹ̀? tó gbà mí sílẹ̀ nínú ìgbèkùn ọkùnrin là ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ di dandan ká lo gbogbo ọgbọ́n ta ní láti yọ kúrò nínú àwọn ọmọ tó Lucifer àwa ní igun mẹ́rin òpó tó gbé Lucifer dúró. Lord Lucifer fẹ́ rí ẹ. it, it, it, it, èmi lọ Lucifer èmi èmi ni mo ni mo èmi ni mo ní kọ́fà ẹ̀ wá fún mi èmi èmi èmi kíkú tó yára pààyàn pààyàn tó kánsà ayé ayé pàtàkì kánsà èmi tí mo tó jẹ́ pé mo mo mo tẹ̀rí ọkú èmi tí mo tẹ̀ra mo tẹ la ìfún ẹ ìfún ẹ yọ mo tẹ mọ èmi lọ lúùsùfà mo ṣàgbọ́n gbogbo pátápátá elédùnmarè nìkan lójú mi lọ náà náà tẹ̀lé sátẹ́lá i want to act torí àṣẹlọ́bá àṣẹlọ́bá pa irun ọba kọ̀ọ̀kan wọn kì í dábàá. Tell me, tell me, I, I, I, I want to know ta ló rán ẹni iṣẹ́ kú sí àpàlà. Lord Lucifer òkú ò fara pamọ́ fún ilẹ̀ if I were to lie to everyone I certainly wouldn't lie to you Lucifer ikú tó yára pa ni ju kánsà lọ ẹja náà ló ń jẹjẹ ẹgbẹ́ ìsanra. bẹ́ẹ̀ bá ṣe ń lọ bá ṣe ń sọ̀kọ ẹ̀ inú mi dùn pé wọ́n lápá mú. ìdí nìyẹn tí mo ṣe ní kí wọn nìkan wá pàdé mi bí báyìí um, <laughs> bá wa ṣe ń lọ mo fẹ́ kó máa fọkàn bá wa lọ and I believe you will not disappoint me. ọmọ ìkókó kì í ṣàkópa àjẹ lówelówe la ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n nìkan ló yé. ọmọràn bíi tèmi nìkan ló lè jọ. that's right. <laughs> ẹ wá lè imagine kó jẹ́ irú òkùnnú ga òní dọ̀tí yẹn ló máa níbo la fẹ́ gbà ní ṣe olóṣèlú. Ah, ó yà mí lẹ́nu. máa jẹ́ kó yẹ pé ìyá tiẹ̀ lálé ti wà. Hmm. ifá tó bá kọjá yìí máa jẹ́ kó realize pé díẹ̀ ló kúrò bá a bá bí lọ́mọ. Ah, ah, kò sí rọ́nú ẹ̀. a bá bí lọ́mọ kẹ. tó bá sọ pé ó kò bí àmọ́ àgbà àjẹ́ kó mọ̀ pé àwa lá nílùú. bẹ́ẹ̀ àwa lá nílùú. <laughs> agbára ọ̀rẹ́ ti dá dúró inú èèyàn báyìí lágbára ń gbé bẹ́ẹ̀ lágbára bá wọnú èèyàn tán ni wọn á tún máa pẹ́ nìyẹn lálágbára. ọkàn fún ọ ẹbí olú ọ̀rọ̀ ni. Adéjùmọ̀ ẹ káàbọ̀. you are welcome. you are welcome. ọmọge ọmọ àlè ló máa ń sọ̀rọ̀ tó máa ń wọn sọ bẹ́ẹ̀ mọ́ hmm. o wí bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀ hmm. ṣẹ́rí the last time tí Adéjùmọ̀ ti wá pọ̀ láwọn babes oh. àtìgbà náà ni mo ti rí ọmọge tó ń pè ní Teresa yìí mo dẹ̀ sọ fún Adéjùmọ̀ pé mo fẹ́ràn ẹ̀ mo láìpẹ́. ẹkùn ṣe rí pé ó dáa kéèyàn máa lóyà tí èèyàn ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ hmm. mo wá sọ fún mo ní mo fẹ́ràn ọmọdé yìí so wa promise mi pé o máa padà mú wa ó dẹ̀ bú wa. ìyẹn ti di dandan. <laughs> Um, you are welcome. Teresa mo fẹ́ kó feel free o ilé ló wà o. Hmm kò sí gìrì o you understand gbogbo ọ̀nà ló gbà ẹ́ hmm. èmi ṣetán láti tọ́jú ẹ ni o hmm. tàbí ṣùgbọ́n ò sí. Um, agreed kì í ṣe pé mi ò níyàwó mo níyàwó mo dẹ̀ bímọ bọ̀ gbogbo wọn wà lápúrọ̀d kò sẹ́ni tó ń bá mi gbélé àbórí fọ́tò kankan bí. níbo ló ti fẹ́ rí ilé nígbà <laughs> unbelievable èèyàn tó ṣògùn ògùn àfẹ́rí fáyàn òun náà ló ṣàrìnà kò fẹ́ dìyẹ kí ni mission Adéjùmọ̀ ó ràn ẹ̀kọ́ lọ pàpàtà lẹ́yìn tó ti ràn èmi èmi w sí fa. Anibire is a Thanks for that. Now on to the next level. I know you are the best at what you do. You have forty-eight hours to execute matter. It takes a very strong A4 member to set a death trap for another A4 member. But I believe you can do it. And I trust you. àìkẹrù wọn bẹ èèwọ̀ ni a gbọ́dọ̀ kẹran aláǹgbá mẹ́rin orí àgbẹ̀. ṣùgbọ́n ìgbà tó ìgbà tó tọ́gbà ìgbà tó tọ́gbà náà ló jọba gbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálé odò èmi lọ Lucifer náà ni èmi náà ni mo tó láti jẹrù ṣe báyìí and, and, and, and re, re, remember re, re, remember kò sálágbára lọ́jọ́ i'm here láti gba ẹ̀mí ẹ̀ torí pé iṣẹ́ tí a fi rán ikọ̀ ní ikọ̀ ńlá ti jẹ́ dandan ó yé mi wípé tí ò bá ní ọwọ́ onílé nù àlejò lè dédé náwó sísàrí àfọ́jú but mind you akíngbadé ni mí nínú àwọn akin ó dẹ̀ di èèwọ̀ fún mi kí akin lójú ogun kó wá rí ikú kó máa bẹ̀rù ikú ló ṣiṣẹ́ ọwọ́ èmi èmi jùwẹ́ ìwọ ìwọ ìwọ òjò mi tí mo ara lé ẹni tó fi fojú di ni àwọn pípù yìí ń para wọn torí ipò ni mẹ́n wọn fẹ́ gbàgbà fúnra wọn àgbàfẹ́ nìkan náà náà dẹ̀ òun ni kò jẹ́ káyé gún náà òun ni kò jẹ́ káyé gún. Teresa Taylor. For, for, for, for, for now, you, you, you have to, you have to, you have to remain in, in, in my in my in my palace. Yes, my lordship. Sagi. Oh yeah. Mo need help. Mo need the details. Lucifer But pẹ̀lú àwọn politician tó gbéṣẹ́ kúrò. Torí pé mo mọ̀ wípé ìwọ ló lè ṣe fún mi ṣó mọ̀ wípé àwa ọlọ́pàá àti informant kò sí yàtọ̀ rárá nínú nǹkan tá à ń ṣe ó dẹ̀ mọ̀ pé ó fẹ́ kó mọ̀ pé ìtàkùn tó sọgbà òun náà ló ṣe lè gèdè. ẹ̀gbọ́n sí mọ́tọ́ náà wọ́n lè ṣe kí ni ó mọ̀ pé mo fẹ́ràn ìyá tó bí mi lè ta torí owó tó bá ti máa yọ níbẹ̀ kò sí fa lẹ́lẹ́ni ó ti mú lọ́la. báyìí mo trust ẹ. o ti mú gbàsílẹ̀. ó ah, ah. mọ̀ pé owó ni kókó ah, wọ́n ní máa ta ó ṣe kókó. ó di dandan. <laughs> Judas, hmm. the last and the best of his kind. mo fẹ́ kó rántí four years back tí wọ́n dájọ́ kú fún ẹ wọ́n bá ti pa ẹ́ ṣùgbọ́n mo dúró tán mo make sure pé wọ́n pa ẹ́ nítorí pé mo mọ̀ pé wàá wúlò fún mi ni. and this is the time tí mo fẹ́ kó san mí lẹ́san yẹn padà. I want you to delete Lucifer. I don't want his existence again. He knows too much. And of course, he can spill it out. All right, <laughs> Lucifer. So what do I say? He's our leader and he still remains the leader. See? In this game of ours, overtaking is allowed. I made an attempt on his life once. I failed ṣòwárí second time yìí kò lè yẹ it's a promise Lucifer tó bá ń gbọ́ mi Lucifer gbàgbà rest in peace in advance Judas. I'm coming I owe you that. You deserve to be the leader. I owe you that. Consider it done. I'll see you later. Ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò ìyí táyí kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. Ah, bọ́dá mi. mo ń gbọ́ ẹ ah, sọkúndú ẹ sọ. ṣé ìṣàgbàgbé pọ́lá la ń padà lọ. ìwọ̀n àpárò owó náà ló máa sọ ṣé yẹ pé mo ń fún ẹ tẹ́lẹ̀ ni. ẹ wo èmi tẹ trust yín dàrí. owó ọmọ dáadáa ni wọ́n jọ owó mú bọ̀. bàbá hello bàbá incoming governor bàbá ẹ má wọrí yìí olọ́mọ kan tó lè porí òun yí kó mọ iṣẹ́ tó gbéṣẹ́ rò àmọ́rọ́ ló ń pa màá wá nǹkan tó mọ́ máa sinmi lórí ìyẹn kẹ̀ màá sọ dẹni tó ní tí ò ní mọ́ abẹ́ má wọ orí ìṣeré mi ni ọ̀ọ̀ zagi màá bá yí ẹ̀jẹ̀ ìyẹn ọ̀ bàbá ẹ má wọ orí ẹ̀yin lẹ lóye yẹn bàbá kò sẹ́ni gbọ́dọ̀ mọ́ bá yẹn dù ẹ má wọ orí màá kó yín lé tàṣà. mò ń gbọ́ ti ẹ̀yin àjòkúta má jomi mò ń gbọ́. mo ń lọ jàre lọ́dà mi lò. hello hello. sílẹ̀ pé mi ó mọ̀ pé nǹkan bí owó bí owó kò ń kú lórí ọ̀rọ̀ tèmi wọ́n máa san owó mi èmi. zagzagi wọnú lẹ́nu. ọba kábíyèsí àwọn arọ ni ilé irọ́ ni ah, mi ì tó bẹ́ẹ̀ wọn bàbá mi wọ̀n bèrè lọ́nà ọ̀run ẹ kì í yìnbọn ẹ ọba kábíyèsí ikú tó bá àfihàn tó kú mi ì tó bẹ́ẹ̀ ẹ èmi asɛtebɛlɛ no asɛtebɛlɛ asɛte asɛtebɛlɛ no ɔka ne mo bɛ. ni nítorí yẹn ti ọkà bá fẹ́ nu sẹ́ ní ọkà ló ń kú sí. Ah. mú ìbọn yẹn. mo ti mú. nìṣó níta kó lọ pa àwọn fámìlì ẹ. ṣé méjì mẹ́ta. bòbòbò bàbá ń fẹ́ kú ṣeré bòbòbò eh? ẹ máa fòrò ṣeré bòbòbò bàbá fẹ́ kú ṣeré. Bobobobo ẹ má fòrò ṣeré. Akanda ni Lucifer ká torí rọ́dà yómìíràn. Lululululu Lucifer Lucifer. Akanda ni Lucifer ká torí rọ́dà yómìíràn. Ṣadé bímọ wọn ni sọ yín dẹran ogun. ẹ ẹ ogun kí ló kí ló ń jẹ ẹran ògún. wọn ni parí ni aláyé ní pàṣẹ. bọ́dá mi bọ́dá mi irú kí lélẹ̀ èdè lélẹ̀ yìí. ẹ jẹlẹ aláyé ti pàṣẹ wọn ni parí èyí ló máa kú bọ́dá mi kí ló èyí ló máa kú èdè rè kí lélẹ̀. èrò èdè kọ́ èdè kọ́ lè di ah, ẹ máa kú ikú ni kì í sọ̀rọ̀ ah, aláyé ló pàṣẹ ah, aláyé mo ní sẹ́ẹ̀. Lucifer. Écoutez. Ẹ kú dédé wòye. Èyí ni ìròyìn tí a mú wá fún yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán Icon. Orúkọ tèmi ni Ayọ̀ọ́lá Adédèjì. Ẹ tẹ́tí kẹgbọ́ kókó inú ìròyìn náà. Ògbóǹtarìgì agbanipa tí orúkọ rẹ̀ ń jẹ́ Lucifer. Ó ṣe ikú pa ọ̀gbẹ́ni Zagi tí ń ṣe iṣẹ́ informant sí inú ilé rẹ̀ pẹ̀lú àwọn àbúrò rẹ̀ méjèèjì. Ọ̀gá ọlọ́pàá James Kanu ṣe ìlérí fún ará ìlú wípé ọwọ́ ìjọba yóò tẹ Lucifer láìpẹ́ nítorí kò sí ẹni tí ọwọ́ Ọlọ́run àti ọwọ́ ìjọba tí kò lè tẹ̀ Ọlọ́run á fún wa ṣe. Lord Lucifer ó le ju bọ́n ṣe rò lọ he is doom he kills faster than cancer the antithesis of peace I fear God I fear you. ká ká ká ká ká ká gbà ká gbà fún nígbà lọ òfin ní lò wá mọ́gbà àìgbàfonígbà wọ́n máa padà lò ẹ́ mọ́gbà náà ni bífá ò bá ṣe ẹrù òní bọ̀gbẹ̀rì adíábù kìnìún tó lọ rèé fìtàn lálẹ́ láàrin àwọn ọmọ ẹranko ó ní kìnìún dé o ọba fìtàn lálẹ́ ẹ̀mí a máa dán ẹ̀mí wò bẹ́ẹ̀ ẹ̀mí a sì máa tẹríba fúnra wọn òòjọ́ ọ̀nù bá bíyan gan ní bínú wọnú apó ọmọdé ni àgbà ni ní bá ń fi kúwà èmi lọ Lucifer kiri ìgbé rárá ńlára kéwọlẹ̀ ìgbé rárá. Yeah? Judas ti kú. Ẹ dẹ̀ ti confam pé mi ti bọ́ lára ẹ̀. sọ pé death trap to set fún Teresa Taylor lọ́jọ́ kìíní àná tí ò mú òun náà ló set fún Judas tó wà mú yìí bọ́dẹ́jú náà ò set death trap fún Judas náà ṣé Judas máa wá pa Lucifer tì ní ẹ jẹ́ káwọn náà kò má rí bẹ́ẹ̀ Lucifer là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ déjú ah! nǹkan ti ṣẹlẹ̀ àjẹpẹ́ mi àti bàbá ìtì wọ wàhálà dídí bàbá ìdè wọ́n mi o ìkálà àbọ́ká ìkálà àbẹ̀rẹ̀ àbíàmọ̀ ní pọn ọmọ ẹ̀kọ́ mọ́ kọjá sínú abápẹ́ ní akọni àfidá lálẹ́ gàràgà Lucifer akọni mo kí ẹ Lucifer ìràwọ̀ òwúrọ̀ mo kí ẹ dáadáa pé kò síbi tọ́wọ́ ọjà irin ò tó ìyẹn ló mú mi ti ṣe gbogbo ń wọ mi pátápátá kí n tó wá bá ẹ mo ní láti ṣàlàyé plans mi fún ẹ àkọ́kọ́ náà mo fẹ́ kó fara ẹ lẹ̀ fún ìjọba bẹ́ẹ̀ ni Lucifer ṣàánú mi mo fẹ́ kó fi ẹsẹ̀ wọ̀n ah ó mọ̀ pé tá a bá yọ wá kátà ẹgẹ́ táyọ̀ dọ̀fin ìjàkùmọ̀ tòun ti balógun ọ̀pẹ́ rẹ̀ ẹyẹ tí ó jẹ́ sí kò sí mọ́ nígbò kò sẹ́nikẹ́ni tó lè pakọ̀kún nù àwa ẹ̀fọ́ àfi wọ́n nìkan gíláàsì tèmi dẹ̀ lélẹ̀ mo fẹ́ kó bá mi pa gbogbo ẹ̀fọ́ kókó èmi nìkan kí n lè jẹ́ gọ́vnà màá wá wá ẹnìkan tí ò mọ̀ pìlẹ̀ rárá màá fi ṣe dẹ́pútì nítorí wípé ẹnìkan kò ṣetán láti step down fún yàn kankan nù wá a kàn ń bára wa ṣe ní àmọ́nú ara wa ó dẹ̀ túmọ̀ sí pé ẹni tó bá yára òun lògùn àgbè èmi ṣe gbégbèsè yìí jọ̀tòrí ọlọ́run tí wọ́n bá ti wá gbà tó fi rẹ̀ lẹ̀ fún ìjọba tó wà lẹ́wọ̀n tí gbogbo wa dẹ̀ mọ̀ pátápátá pé lẹ́yìn ikú ọlọ́run lucifer ló tún lè pa wá màá wá sọ pé lucifer yìí ti wà lẹ́wọ̀n èmi yìí náà ni màá tún jẹ́ kó yé wọn wípé kí lucifer má bàa lu agbára ẹ̀ mo tútù gbégbèsè spiritually wípé ká ba agbára Lucifer jẹ́ kó má lè jáde lẹ́wọ̀n láti wá pa wá kódà màá sọ pé mo ti ṣe ìwádìí mi débi pé omi irú sọ pé a máa fi gbogbo ẹ̀ jẹ́ àwọn èèyàn kan nínú ẹ̀wọ̀n tó máa bá a dà síbi tó ń sùn sí tí Lucifer ò ní fi lè jáde pa wá rárá ọkàn wọn á balẹ̀ pé kò sẹ́ni tó bá kú ìwà wa máa bá mi jáde wàá máa bá mi mú ọkọ lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn kọ̀ọ̀kan kí n lè débi tí mò ń lọ tàbá dẹ̀ ti yanjú gbogbo yẹn tán ah, ah. máa tẹ bọ́tì mi lókè wọ́n á release ẹ officially Lucifer ṣàánú mi ìwọ ló lè jẹ́ kó ṣeé ṣe Lucifer kò dẹ̀ sí iye tí mi ò lè fún ẹ tó bá bá mi ṣe iyekíye ohunkóhun tó bá fẹ́ Lucifer please make it possible this is my plan. The, the, ìkà náà ìkà ìkà ìkà ìkà ló rán mi síkà ló fẹ́ mú mi jẹ́ṣẹ́ ìkà. ìtumọ̀ yẹn Lucifer kí ni ìtumọ̀ yẹn. rántí o ọmọ ìgbín kan kì í tan ìgbín lẹ́yìn òṣùká tá a bá fi rúgì bò ó ko kì í bá gí wọná tó ohun ìwọ ni nífẹ̀ẹ́. má má má má má dalẹ̀ o gbogbo ohun tó sọ pátápátá ni ni ni ni ni màá ṣe nítorí pé iṣẹ́ iṣẹ́ tó ń wù mí láti jẹ́ ni gbogbo plans tó tó tó sọ pátápátá ni ni ni ni màá fọ́lò. àmọ́ tó bá tó bá tó bá fẹ́ dalẹ̀ mi mo mo mo fẹ́ kó rántí kó rántí pé pẹ́pẹ́yẹ dalẹ̀ ni ni òṣèré ń fọ o dalẹ̀ wọ Lucifer nígbà tí mi ò ṣí ire Lucifer yóò ṣe é ṣe fún mi jọ mi ò lè dalẹ̀ láyéláyé yóò ṣe é ṣe jọ. Oh, oh. It, is it is all done already. Ah. a jẹ́ wípé èmi àti Lucifer ti di ọ̀sán àtòru tí o gbọ́dọ̀ pàdé láéláé. I need to act fast. Mo ní láti gbé gbèsè spiritually tó deep gan. Nítorí pé <laughs> Lucifer ọmọdé ò ní nínú lẹ́kì tá a máa jọ bẹ́ẹ̀ ni àì Adéjùwọ̀n èmi ni ikú tí ń rán ni níṣẹ́ ikú I am the most dangerous among the A4. èmi ti rán ẹni méjì mẹ́ta níṣẹ́ kú kan ṣoṣo Lucifer be ready for me. so balance mi má jẹ́ bẹ̀rẹ̀ kó wọnú account sí mi and also má gbàgbé lucifer gbọdọ̀ gbọ́ ọmọkùnrin kúrò lé òòjọ́ o. wọlé wọlé wọlé lucifer wọlé wọlé wọlé lucifer. èkúté tó dúró dológi ní ikú ló ń yá a. èkúté. Eh, eh, eh. stop that tó bá make attempt láti mú ìdí drop your gun. wo you back bá gbé ẹsẹ̀ money. máa yìn ìkan méjì tí o bá gbé méjì máa this is queer. tí boy, ibà ti wà lọ́wọ́ mi mi ò kì í ṣeré. ankofa. now move. move. Reggae is a wild rose, as you have you gotta know. Let me tell you, this the right time. Reggae is a wild rose. <laughs> a reggae is a wild rose, a wild rose. That's what you've got to know. <laughs> Let me tell you, this is the right time. Reggae is a wild, oh my God. I have missed home. <laughs> home? Home, yeah. And where is your home? Home? Prison is home. <laughs> it's good to go back there. Live. In prison, the prison, all oh my school. Reggae is. Hey. The reason Taylor, it's good to see you again. Damn Costa. Yeah, this is how we roll, girl. This is home. yeah, this is the way of stars. This is how stars do it. sórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. mẹ́tẹ̀ẹ̀ta àtẹlé pẹ̀lú màdámì bàdíwé lọ́rọ̀ wọn ẹ ṣe máa kún wọn lọ sẹ́yìn káńtà àwọn tí mo ṣe interest náà wọn ni ẹni àtẹni Juliet àti àǹtí. àmọ́ bóyá pé èké ló ń sùn Juliet they are change your direction kò síbẹ̀ yẹn pé àwọn ẹni ń sùn. bàbá ọ̀gá mi ọ̀gá mi ẹ máa gbàdúrà kẹ máa rárá ìfẹsẹ̀ sí o. Juliet ṣé o ready láti cooperate kò sọ àwọn tó kù ẹ. Ah, bàbá mi ò lè dájẹ́ wà máa mú débi tó wà. ó jẹ́ Lucifer ìràwọ̀ òwúrọ̀ agbára tí ń forí alágbára ẹgbẹ́ ẹ̀mẹ̀jẹ̀ láàjìn. Lucifer Lucifer Lucifer Lucifer Lucifer mo ti mọ̀ pé lóòótọ́ báyìí máa ṣe yes Lucifer nítorí pé àwọn tó lórúkọ nípa ṣe business níbi but mi ò fi ẹ̀tọ́ wọn dùn wọ́n mò ń fi ti késàrì fún késàrì fún mi mò ń fún wọn ní ẹ̀tọ́ wọn ni mi ò rẹ́wọ̀n jẹ rí please my brother jọ̀ọ́ má pa mí Lucifer má pa mí ẹ mẹ́ta ẹ̀ tó mi ha Lucifer Lucifer mo fi orúkọ Ọlọ́run ọba bẹ́ẹ̀ mo fi orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ Lucifer Lucifer mo fi orúkọ ànábì Muhammed mo fi bẹ́ẹ̀ má pa mí má pa mí jọ̀ọ́ tó rọ̀ lọ́wọ́ jọ̀ọ́ tó rọ̀ lọ́wọ́ jọ torí ọ̀nà bàbá mi náà. mo bá mo bá ìdúpẹ́ lọ́dọ̀ lọ. mo bá ìdúpẹ́ lọ́dọ̀ lọ́rùn. nítorí ẹnikẹ́ni tẹ́lẹ̀ èmi lọ́dún bàbá ti sẹ́pa. tó bá tó bá ti lọ́dún dárúkọ lọ́wọ́ ọ̀gá òkú àti àwọn àti àwọn òṣìṣẹ́ èmi èmi lórí ìfà mi mi mi mi parọ́ bẹ́ẹ̀ mọ̀ nítorí pé èmi èmi èmi kì í ṣàtà lọ́rùn àdéṣì tó ń tọkọ ni àdéṣì tó ń tọkọ ni mo jẹ́. Ah, mo dúpẹ́ mo ṣe gan. o ní láti jẹ́ pé o sí ọlọ́run ẹ̀fẹ̀ nínú mímọ́ and I I I I I I want I want you to give it up. ah wọ́n dúpẹ́ tọ́jú bọ́lẹ̀. okay okay. Lucifer Lucifer. bàbá ń fẹ́ kú ṣeré. ah bòbòbò oh, oh, oh. ẹ̀ máa fòrò ṣeré. ìwọ lálàyè tí ń sẹgbẹ́ ìdòkú ìwọ lágbẹ̀yìn ní bí ẹni dẹ̀mí. ọ̀dà ní lucifer kàjọ ìrọ̀dà yomíràn. bàbá ẹ gbà mí à ń pọ̀rọ̀ ní lówè ó mà fẹ́ máa láró nù lucifer tí èmi òun àtàwọn ọlọ́pàá jọ gbìmọ̀ pé ká ṣe bígbà tó wà lẹ́wọ̀n èṣù ẹ̀ má ti bàjíjà báyìí ó ti fẹ́ máa lájà ó ti dọ̀tá mi báyìí. bíbó ẹ ṣe lótìtọ́ àti lódodo gbogbo àwọn tí mo ní kí Lucifer bá mi pa pátápátá ló ti pa mo wá rí i pé Lucifer ti mọ̀ jù ah, ìyẹn dẹ̀ dangerous fún mi ní bá ní kí n yanjú ẹ̀ kí n pàdánù èèyàn kan ṣoṣo ìyẹn Judas tí mo rò yí pé ó lè mú Lucifer kú lọ́nà wọ́n sọ fún mi pé Judas ti kú ah! tó túmọ̀ sí wípé Lucifer ti pa ìyẹn náà tún wá túmọ̀ sí wípé èmi ni next target Lucifer ah bàbá mi ò máa gbọ́dọ̀ kú mi ò máa gbọ́dọ̀ kú. Adéjùmọ̀ Adéjùmọ̀ fọkànrẹ́ balẹ̀ kò sí wú àbí iṣẹ́ mi ló ń jó ògiri òòsà èmi tí mo ní ń wọ̀ṣọ̀ ògùn kàmọ́ tí mo pọ̀ tá mi pa èmi aláàánú èèyàn tí fi májèlé rò fọ́ wọn wá gbé fẹ́ẹ́ tí bá rí mi bínú kókàn rí nǹkan mú pansálà kejì ni wò ó ọ̀rọ̀ tó bá wáyìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó wọn àyàdá sí. mo jẹ́rìí ni. fọkàn rẹ balẹ̀ wọn bàgbà tó ti ní mi lẹ́yìn rẹ kò séwu. ẹ ṣé o kí la máa ṣe sí i. orí tẹ́rù bá kọ òkè tó kọlẹ̀ ó níbi tí àwọn bàbá mi mò ń ka. ẹ gbé ka bẹ́ẹ̀ o ẹ gbé sórí ẹ̀ kó dúró dáadáa mo fẹ́ kí Lucifer gbé bọ́ọ̀dì ẹ̀ kúrò láyé kó máa gbé lọ sọ́run. ẹ̀yin ayé o ẹ̀yin ayé o ọ̀rọ̀ láti túmọ̀ sọ́kalẹ̀ yìí bóò ni ó ti rí o torí ọ̀ka ṣe rúgúdú wọlé ejò ṣẹlẹ̀ gbọ́dọ̀ dáná ẹ̀rọ pẹ̀sẹ̀ òun la fi mọ́ta ní ọ̀gùn tíjọ́ tayọ̀ báyìí la fi mú màrìwò wọgbódù ẹ láyé mi. Ah! Adéjùmọ̀ Adéjùmọ̀. ẹ panu sífàdànù. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgùn. ẹsẹ̀ ràgùn bó bòbòbò bàbá ń fẹ́ kú ṣeré. ẹ dúró jẹ́ kí n lọ pè wọ́n wá. ẹ máa fòrò ṣeré bòbòbò bàbá fẹ́ kú ṣeré bòbòbò ẹ máa fòrò ṣeré. Akanda ni Lucifer ká torí rọ́dà àwọn tó ń bèrè yín rèé ẹ jọ̀ọ́ ìwọ máa ló jù dára mi ò rò bóyá mo rí ojú yìí rí o. lóòótọ́ ni ẹ ò rojú wa rí àmọ́ agbófinró ni wa. Ah! ẹ má wọ̀rọ̀ kò tó bèrè kankan lọ́wọ́ yín. tí ọ̀rọ̀ ò bá tó ọ̀rọ̀ a kì í fìtàn balẹ̀ hmm. èmi ni mo bí Lucifer lóòótọ́ nígbà tí mo wà nínú oyún Adédayọ̀ tí mo lọ sí hospital ọkọ̀ tí mo wọ̀ lọ́jọ́ náà lọ́hùn mi ò mọ̀ pọ́kọ̀ gbọmọgbọmọ lórí pé mo dé sọ fún ẹ mo sọ fún ẹ kọ́kọ́ mi ò wọ mọ́tò yìí mo sọ fún ẹ o. kì í ṣe fóun ti mí ńgbà táde rí bóòsì ní bóòsì stopping kó bóun ni mo ṣe fẹ́ mọ̀ pé one chance la máa wọ̀ báyìí. Ah, tèmi bá mi mo ṣèrè láyé mi. Ah jẹ́. àgbà etí ẹ̀ o máa ní problem. gbogbo nǹkan tó ń sọ yẹn kò káyé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o máa súnmọ́ ẹ̀ tí bá dẹ̀ súnmọ́ ẹ̀ máa gbá ẹ̀ bí tó ti mí ni o. ẹjọ́ èmi àti kejì mi ẹjọ́ ẹjọ́ ti kún àbí amọ́mọ́ wa lára ìṣàánú rẹ̀. bàrà ẹjọ́ lè rò ṣọkà kí ló ṣí ẹ sórí ẹ yìí ni ẹ má yin ẹ ń bi tó ti ń mí o. ẹjọ ẹ má yìnbọn ẹ má yìnbọn á ah, ẹjọ ẹjọ ẹwọ hospital àti ìbọn hospital àti ìbọn ìṣàánú ẹjọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹjọ ẹṣà. àbàbà ah, àìní kí ló dé ìwé rè é ṣífù nígbà èèyàn mẹ́tẹ̀ẹ̀lẹ́kọ̀ọ́ wa oṣù àdìyẹ márùn-ún ẹ bá mi eléyìí tá a ṣe iná wà lára tí a ìgàn alágùn gan ka tó rí márùn wà láì kúrá ní gbọ. bàbá ẹ fi jàn wọn wò ẹ fi jàn wọn ilé ìwò àlọkàn mẹ́ta tó kú. àbájọ fún wa bàbá tó bá jẹ́ bẹ́ẹ̀ á dàn wọn wò. aṣọ ká òun ni mo tọrọ oṣù ẹ èmi mọ̀ yóò mú wọn sáájú.

àlùjọ̀nú kì í dàgbà. Èèwọ̀ ni àlùjọ̀nú kì í kú. Èèwọ̀ náà ni òjíṣẹ́ ni wá. Iṣẹ́ tí a fi ní ipò. Ipò ní láti jẹ. Káàbọ̀ abéjòjò ní ọ̀pọ̀lọpọ̀ jẹ. Lucifer! Lucifer! Torí bí bí ọmọ aráyé bá ṣe kàkàmọ́, wọ́n lé ìwọ náà lè tó mọ̀ pàmò. iṣẹ́ mẹ́ta lọmọ odó ń ṣe bó ṣe forí gúnyán ó fìdí kẹ́lùú ó fa gbẹdẹgbẹdẹ méjì tilẹ̀kùn dọ́yìn dọ́yìn dọ́yìn adébáfún oríṣẹ́ kú ọmọ àró abùfú ìlẹ́mẹ̀rẹ̀ ọmọ ọ̀já abùfáfà pẹ́ tíṣọ ọmọ bíbí inú àpọ́nì rẹ̀ gún lọ́jọ́ tí wọ́n ti lé àrùn bọ̀ wálé ayé ẹbọ ni wọ́n ní kọ́ ṣe wọ́n gbàgbẹ́ ń bọ̀ wọ́n rúbọ̀ ìbámu bíi olórí gbẹ̀yàn rí o báàrè tèmi èmi ọmọ bíi Ibi kan náà ṣalágbéyàn rí o kádàrá ọ̀pápọ̀ ní ẹsẹ̀ ló máa ń sáré o orí ò lè bì kan. ẹ wo ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àkàndá olódùmarè látòdì ọ̀run ni kódà a kàn lo ara arábìnrin yìí láti ṣe àtọ̀gbọ̀n rẹ̀ wá sáyé ni bẹ́ẹ̀ ni adáyéwá gbẹ̀san ńlá bá máa pè é nítorí wíwá kọ̀yà fáwọn nǹkan tí wọ́n ti fìyà jẹ. bàbá nǹkan tí mò ń bá bọ̀ ó ṣe wá jẹ́ ara ìyàwó mi yìí ló gbà wáyé láti wá gbẹ̀sán lórí àwọn owó lórí àwọn owó tó ṣe jẹ́ ọ̀dọ̀ wa ló gbà wọ́n. ọmọ tá sọ yìí bàbá nígbà tí a ti dé lẹ́yìn tó ti pé bí ọmọ ọjọ́ méje tẹ́rí ìjọ́ kẹjọ ẹ̀ báyìí akọ̀dé ṣàfihàn bá di bí ọwọ́ aago méje ní tílẹ̀ bá ti fẹ́ ṣú ẹ̀kan tó ní lórí bẹ́ẹ̀dì ṣé ìyẹn la fẹ́ máa bá gbélé for how long la fẹ́ máa bá yẹn gbé nítorí èmi ò mọ ibi tó ń rìn dé tó lọ fi ojú òkú tó fi bí ìbíkúbi. Ah. Ah. ibi tí bá. Ah, bàbá kí ni nǹkan tá a máa ṣe tọmọ ọ̀rọ̀ gidi gan yín tó máa fi kúrò lé wa. bàbá ẹ kí ni kí ni nǹkan tá a máa ṣe sí òkú tó níṣòro kún rẹ ẹ jọ bàbá ẹ ṣàánú wa ẹ wò ó ìbéèrè tẹ ìbéèrè wú tọ̀nà bá a ti pè é àwọn kò wá sí nǹkan kan tá a lè ṣe ní pàtó ju pé ká máa ṣàmójútó tó lè jẹ́ ká lè lò tó bá tó àsìkò kan á dàgbà dé ipò kan tó jẹ́ wípé tí ó kú lé tẹ́yìn gan ò ní mọ bó ṣe jẹ́ ìgbà yẹn gan ló ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó wáyé wá ṣe. àwa bẹ̀rẹ̀ iṣẹ́ tó wáyé wá ṣe àwọn àṣẹṣẹ wa bẹ̀rẹ̀ dáadáa. ṣe rí ibi tẹ́ ẹ̀ sọ yìí ó yé mi jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá ṣe tọ́pọ̀ ẹ̀ bá mi jù lọ. Ah. Ah! kábíyèsí olódùmarè ká sọpẹ́ ká sọpẹ́ ká sọpẹ́ ká sọpẹ́ lọ́wọ́ olódùmarè bàbá wa tó dá wa àwọn èkú dé abẹ́kú àwọn ẹja dé abẹ́ja àwọn ẹyẹ dé abẹ́yẹ àwọn èèyàn dé abẹ́yàn. ọ̀rọ̀ láti gbọ́ yẹn o ọ̀rọ̀ ni babaláwo ti sọ fún wa yẹn. nǹkan tí bàbá yẹn dẹ̀ ló sọ yẹn mo lè gbàgbọ́ ó jẹ́ ká mọ̀ ọ́n sì pé ọmọ yẹn evil child ni pé evil evil ni ó kàn ti ara tiẹ̀ wá sílé ayé láti wá ṣe àwọn kankan ni which is wọ́n fẹ́ bí wọ́n fẹ́ tì fọkàn pa àwọn kan àwọn bóyá àwọn oníṣẹ́ bíi àdàdo wọn lò lò bẹ́ẹ̀ irú wa tó ṣàwà ìkà ló wá ṣe you understand now ó gba ara tiẹ̀ jáde láti wá ṣe iṣẹ́ tiẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ yẹn ò lè bá èmi gbé ẹ̀bẹ̀ mi nílé mo dẹ̀ fẹ́ kó jẹ́ kí gbogbo ẹ̀ka corporate lórí ẹ̀ nǹkan tí mo fẹ́ ṣé mo pé tó bá ti lọ á di lọ á rí àbíà ní ọwọ́ seven lálẹ́ everyday bó ṣe máa ń ṣe nìyẹn ìgbòho ọmọ ìjọ̀wọ́ bẹ́ẹ̀ yẹn now tó bá ti àbíà dé lálẹ́ ìníyì mo mo bẹ̀bẹ̀ jọ fún mi ní àyè kí n fi ọmọ orí odó lórí pa kó dẹ̀ kù síbẹ̀. kí ló dé tẹ̀ ìyá ọ̀dájú abiyamọ báyìí torí ẹ̀ lọ kí ló dé tẹ̀ ìyá ọ̀dájú abiyamọ báyìí. kí ló dé tíwọ náà ya ọ̀dájú abiyamọ tó tó jẹ́ kọ́ ọmọ orú ọmọ bẹ́ẹ̀ gba ààrẹ jáde wá. nǹkan tẹ kó sí mi lára kọ́ ni mo bí síta ni. ọ̀dà kí ló dé tíwọ èmi mi ò lè gbà mi ò lè gbà kẹ́ ọmọ fún mi èmi ni mo bí ọmọ mi mi ò dẹ̀ máa tọ́ ọmọ mi ẹ lè pa ọmọ mi fún mi ẹ lè pa mi ni ó mi ò ní gbà fún yín. ìwọ ò lè gbà. bẹ́ẹ̀ ni mi ò ní gbà. ìwọ ò lè gbà. mi ò lè gbà. o ò lè gbà. ẹ. ok torí wàá rí ibi tá a bá dé yìí ní tèmi o ìpín àtìdé máa lọ lọ ẹwà tí ibùchà rẹ kẹ máa lọ kémi náà dẹ máa lọ lọ mi. kí ló tẹ èèyàn burúkú báyìí ìgbà tó jẹ́ pé ìwà burúkú ọwọ́ yín ló gbà eh. ọmọ yẹn ìwà yín ló mú gbogbo ìwà yín ló mú. èmi lè yàn burúkú. èèyàn burúkú ni yín mi ò lè gbà kẹ́ pamọ́ fún mi. èmi lè yàn burúkú. bẹ́ẹ̀ ní ọjọ́ kan ní ọjọ́ kan ọjọ́ kan ń bọ̀ tó máa rántí ọjọ́ ìní pé ọmọkùnrin ilé sùn ìbá dẹ̀ mọ̀ ni ìbá ti support ẹ̀ káti jọ pa ọmọ ká pa ọmọ ìdáná torí wàá regret ẹ̀. mi ò lè pa ọmọ tí mo finú mi bí mi ò lè pa. so lọ́rọ̀ kan ṣá inú ṣáà tẹ bí ọmọ sí ló jẹ́ kó yá ní ọmọ. bẹ́ẹ̀ ni iṣẹ́ tí wọ́n jẹ́ fún mi lọ́dún náà lọ́hùn-ún ni lóyún kàn gba ara mi jáde wípé kò ń ṣe ọmọ lásán àjọ ọmọ ni. ẹ ṣe púpọ̀ bá ẹ ṣe àdúpẹ́ tábà tún ní àwọn ìbéèrè míì láti béèrè lọ́wọ́ yín àkọsọ yín. àkàndá ní lucifer ká torí rọ́ọ̀dá yomi ràn lululululu sísísísísífà lucifer. baba mi gbọ́n information kankan nípa bọ̀bọ́ yẹn Lucifer ṣùgbọ́n orúkọ yẹn rìn bẹ́ẹ̀ o mi ì ṣọ́ọ̀bù rìn láàrin àwọn yẹn. Ah, tíbi ó ṣe mọ̀ dúpẹ́ lọ́wọ́ and mi ní fẹ́ kẹ́ dákẹ́ anywhere tẹ bá ti gbọ́ pé bọ̀bọ́ yẹn eat ọ̀hún ṣe nǹkan kan abẹ́ kẹfìn ẹ̀pọ̀ kan tí ẹ̀ kọjá ń bì kan dàbí kan ro ẹ jẹ́ kí n gbọ́ and má lọ gbàbọ̀dẹ̀ fún mi o ó mọ̀ mí o máa waste ẹ̀ ni o. láàrin jẹ́ kí n má parọ́ fún ẹ. same thing tí màmá ẹ sọ lọmọ yẹn sọ gbogbo nǹkan tọmọ yẹn sọ kò sí rọ́ńbẹ́ o màmá yẹn jẹ́ kó yé wa pé wọ́n kàn lo òun láti bí ni pé mo bí ọmọ àjọ̀nù ni màmá yẹn kan fẹ́rẹ̀ pé fún wa ó lóun kan máa ń gbọ́ orúkọ ẹ̀ ní pé òun ò rí àjọmọ́ èèyàn ni. yeah. but èmi believe pé kò sí bó ṣe lè kó gàǹgà kó gòǹgò tó amúnimóògùn níjọba. ṣó lè má fẹ́fẹ́ ni a lè má fẹ́fẹ́ náà àbá ìjọba fẹ́ bá fẹ́ ṣe kéèsì lóòótọ́ la gbọ́ pé onílé tó ń gbé o but gbogbo ìgbà tí àwọn ọmọ informant yẹn bá ti láwọn mú wa lọ síbẹ̀ a máa ń lu dàìkò ni wọn mọ̀nà rárá náà ò sọ fún mi báwo la ṣe fẹ́ ṣe tí èèyàn mẹ́ta ṣe máa dúró ní méjì méjì. mo láìdí àkàn. jẹ́ kí n gbọ́. ṣẹ́rí olódò bàbá kan after àbàdàn báyìí ìlú yẹn kéré mo ti visit bàbá yẹn rí òjijì náà wọ́n pe bàbá yẹn nígbà tí mo lọ mo gbọ́ tó ń sọ̀rọ̀ kan fún èèyàn kan kò ń ṣe pé èmi ló ń sọ fún directly because ọ̀tọ̀ nìkan tí mo bá lọ mo kàn gbọ́ tó ń sọ fẹ́ nìyẹn pé ọ̀pá kan wà tí wọ́n máa wọ́n máa fi ń mú àlùjọ̀nù wọ́n máa fi ń mú nǹkan kan bí anything spiritual ṣáà pé kò sí nǹkan tó jòbá lè rí pé ọ̀pá yẹn lè mú ah, kí lorúkọ tí màá yẹn pé bàbá yẹn oh, ah. <laughs> ẹ̀mú ló porúkọ ọ̀pá yẹn. ẹ̀mú. yes ẹ̀mú mo fi ìpè tá a bá lọ rí irú bàbá yẹn ó yẹ kó lè help. ẹ̀mú. mo kúnlẹ̀ kú kókó ẹ̀yin tó láyé ẹ̀ ṣí wọ́n júbà ọ̀rọ̀ kùtù ọba àrìṣà wọ́n júbà ọ̀sán gangan ọba mọ́kẹ́ mo júbà ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ ọba ìgbò mo júbà gbogbo àwọn àlejò ní tí ń fa àkíyèsí ikú tí mò ń gbọ́ yìí ẹ bá ń fẹ́ ìlànà. You're Lucifer! Hey, hey, hey! Lucifer. Lucifer. Èmi náà ti mọ̀. Lucifer. Lucifer èmi náà ti mọ̀. Lucifer. Mo mọ̀ pé sáàlà ń lo ẹnìkan òun ní láyé gbò. Lucifer. Lucifer. Ó dé bólúgbó òun mọ́ra. Lucifer mo mọ̀ pé ó dé bárẹ̀sà. Lucifer. Òun mọ́ra. Lucifer. Ṣé àsìkò tèmi ló tó yìí? Lucifer. Lucifer. Lucifer. Lucifer. Lord, Lord, Lord, Lord, Lord, Lord, Lord, Lucifer. Adéjúmọ̀. Ẹ̀yin tí àwọn èèyàn ń fojú wò gangan pé èèyàn gidi ni yín. Ẹ̀yin ni oríṣiríṣi kún ọwọ́ yín ó yẹ kó ti mọ̀ pé ọjọ́ kìí pẹ́ kó má di àfàìmọ́kà àfàìmọ́kà ò jàre. torí gbogbo ní báyìí kìlú yí padà bí wàá bá mú wákàn ẹni e máa ti ọ̀la ìdá tó bàbá kọjá yóò Ida to baba tó bàbá kọjá yóò sùn ta. ó jẹ́ ẹ̀yin gún mẹ́rin mo ti sẹ́mi sẹ́mi wá gbé mi ìrìn àjò ẹ̀yin gún mẹ́rin wá gbé mi ìrìn àjò ẹ̀yin gún mẹ́rin wá gbé mi ìrìn àjò kí ló dé wá gbé mi ìrìn àjò àwọn ah, ṣe fẹ́ gbàbọ̀ ní gbogbo ṣe fẹ́ gbàbọ̀ ní igun mẹ́rin ṣe fẹ́ gbàbọ̀ ní fún mi tí kò bá tí kò bá ti tiẹ̀ o tí gbogbo ayé ṣe bí wọ́n sẹ́yìn pé pàṣán ni mí látọ̀dọ̀ Elédùmarè ẹ̀sán ni mo jẹ́ fún àwọn oníṣègùn torí pé gbogbo àwọn eléyìí ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ pọ̀ gan. a lọ àbọ̀ a ò bọmọ jẹ́. sà àwọn tá a kó wọn pọ̀ jù báyìí lọ o bọ̀ àwọn mẹ́ta yìí lórí wọn gbà bọ̀dẹ̀. bàbá àgbà kí lẹ fẹ́ ká ṣe fún wọn gangan. irú ìbéèrè wo ni mo béèrè ewu làmọ̀ràn bíi ní aróde ọ̀yọ́ èèyàn ru kété lórí o tún béèrè pé sódò ló ń lọ àkókò. ẹ kó wọn lọ sí slaughter slab lẹ́ńkùlé kẹ́ pa wọ́n dànù kóníkálùkù àwa máa mú páàtì tó bá fẹ́ lò lára wọn. house ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kí mo sọ pé orí méjì ni mo need especially orí àwọn méjèèjì mo rí pé orí wọn máa hmm, àti dún ẹyọ kan ìyẹn ò dáa tó nígbà tí wọ́n nìkan bá mú orí méjì nínú orí mẹ́ta kí ni àwọn tó kù fẹ́ kó. olórí àtijọ́ discuss it before now nǹkan tí mo fẹ́ nìyẹn. ẹ yọ̀ǹda ẹ fún mo jẹ́rìí ẹ ẹkùn. anyway ní kọ́mọ́nkóbó ẹ kó wọn lọ sí slaughter house kẹ wá kọ́kọ́ squeeze ẹ̀jẹ̀ wọn ná kárí yẹn ká fi kú tẹ́ḿpà. nọ́mà yẹn nọ́mà nítorí gbogbo ayé ló ti mọ̀ pé ẹni tó fẹ́ jẹ́ èèyàn ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ èèyàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nítorí pé àwa gangan la jẹ̀dọ̀ èèyàn má bì. Hmm. inú ayé láyé ń gbé inú ayé náà láyé wà. ọ̀rọ̀ ló sọ òdodo ọ̀rọ̀ ló sọ yẹn. lọ́yà ẹ̀yin làgbàgbà fèrè yọ̀yọ̀ ẹ bá ṣe fẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà la ṣe máa ṣe. àmì àṣẹ ó yá kíá ẹ kó ẹ kó má jẹ́ kó rí yẹn fọ́ o ẹ̀rọ ra ṣe. kọ́gbó la agogo la agogo gbàjà gbàjà gbàjà báyìí la la gbóhùn àjà la gbóhùn àjà ẹnìkò ẹnìkò ẹnìkò ní fi àjà ẹnìkò ní fi àjà kẹ́kẹ́ ìdúnà. ọdẹ tó fẹ́ pèrè nígbó tó fẹ́ pèrè nígbó amẹgbẹ́dání.

kò sẹ́yẹ tó lè kó sùn bí àlùkò. àkàndá ni lucifer ká tó rẹ́ni bí rẹ̀ ó dọ̀rùn alákejì. ó yá kárelé iṣẹ́ tí a fi rán ẹ ó ti jẹ. èrò tí ń rò jẹjẹ èrò tí ń rò jẹjẹ ẹ jíṣẹ́ mi fún ìyá mi tí a lo ara ẹ̀ tó jẹ́ pé àárẹ̀ lálò tí mo fi gbà wáyé èrò tí ròjèjì ẹ jíṣẹ́ mi fún ìyá mi ó yá tẹ bá rólúgbọ́ tẹ bá rólúgbọ́ ẹ sọ fún wọn pé mo wáyé rí o ẹ sọ fún wọn pé mo wáyé rí o tẹ tẹ tẹ̀bá rárẹ̀ sà ẹ sọ fún wọn pé mo wáyé rí ẹ sọ fún wọn pé èmi lọ lóòsùpà pàṣọ ni mo jẹ́ fẹ́ níbí ẹ sọ fún ọmọ aráyé pé mo ní kọ́ ṣayé rè o láì tẹ̀lé mo tún ṣe ń Lucifer Lucifer ni mí ni mo ṣe nu mi What? I'm not ready. What exactly is going on here? Nǹkan ẹyọ kan tó ń tẹnu mọ́ ní gbogbo ìgbà náà ni you are not ready, you're not ready. So tell me, when do you want to be ready? ìgbà wo ni kí n Ayo please please give me more time. More time to do what? Ayo. Ayo please don't get mad at me. Dúró fífẹ́ kó bá me. Okay, you will touch me, I will get moved, and then you tell me you are not ready. 哎呦！ far. Losing, blood I kill faster than cancer. I kill faster than cancer. Cancelo, Cancelo, Lord Lucifer, Lucifer, Lucifer. Mo ṣàgbà ń gbogbo, mo ṣàgbà ń gbogbo, Lucifer, Lucifer. Lucifer, the meaning more uba. Lucifer, the meaning more than uba. Ojo mi, mi ò mẹ́ni ọ̀wọ́, losing, you're losing, you're losing. If I kill faster than cancer, I kill faster than cancer. Lord Lucifer, Lord Lucifer, Lord Lucifer. Mo ṣàgbà ń gbogbo, mo ṣàgbà ń gbogbo, mo ṣàgbà ń gbogbo, mo ṣàgbà ń gbogbo ní ìlú. koko ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. he torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yí kòkò inú alámọ̀ àbàjẹ́ òwò bẹ́ẹ̀ bá ń fẹ́ kú ṣeré àbòbòbò ẹ máa fòrò ṣeré bòbòbò bẹ́ẹ̀ bá fẹ́ kú ṣeré bòbòbò ẹ máa fòrò ṣeré. àkàndá ní Lucifer ká torí rọ́ọ̀dá yóò mìíràn. Lucifer escuché